kó bẹ̀rẹ̀ sí ní study and get ready to take up the case. If you fail, you get fired. How many times have I warned you against coming to my office uninvited? I have been calling you lying. You have not been taking it. Kí ló yẹ When you're busy in daytime frolicking with girls young enough to be your daughter. Ogún ọdún mẹ́rin ìṣàjòyè sí sáré. Kí ni kíyàwó ilé wọn wá ṣe ń gbà tí wọ́n wá ń ṣe báyìí? sórí pé o kì í ṣe gentleman rárá ṣé tèmi bá lose case ẹ̀yìn tẹ́ẹ̀dẹ̀ máa dùn àbí. èmi ló yẹ kí n lose case. ṣé kò yẹ kí a máa gba ẹjọ́ yìí ẹni tí ó ń gbàgbà ọtí. defence counsel you may proceed. really highly confidential. trust me. see it took me years of hard work to build this reputation you better be ready and stop attaching unnecessary emotions to your job. defence counsel. I have given you enough time to walk through this case. You are guilty of attempted murder. You are hereby sentenced to... Tomoko, not try. She's not helping matters. Go bá mi Then try harder. Try harder. Gold medals are not made from real gold. They are made from sweat, determination, and hard to find alloy. Sorry. She said she does not want to see you. Why would she say she does not want to see me? Ọlọ́run fẹ́ rẹ́ But... Good Friendship takes years of understanding, care, and respect. kúlé o. ẹ káàbọ̀ bàbá ọkọ mi. ẹ wà ókè. Ah, so tó ti ń bínú ni. ok báyọ̀ lé hmm, now sáwàlà lóúnjẹ tó wà lórí dání. Hmm. ẹ ẹ ṣebí wọ́n ṣáà dùn máa dúró jẹun hmm, ẹ má yẹ kí mi tún jẹun èmi sì fẹ́ yá síbí kan ó ti yé. àánú ah, jẹ́ ká dúró yìí ká jọ jẹun náà. irọ́ irọ́ ẹ má yẹ kí mi jẹun màmá pè é lórí fóònù níta ṣẹ́gbọ́n. okay tó bá ti lé kó jẹ́ kí n mọ̀ all right. all right mọ́mí tó fẹ́ wá máa mm-hmm. eh, ń rí létà ṣùgbọ́n. Ah, jẹ́ kí n sáré eh, mò bọ̀ bẹ́ẹ̀ sáré change aṣọ. thank you tí mo dẹ̀ bílí pé tí bá délé máa jẹ nǹkan tó tẹ́ mi lọ́rùn ó dẹ̀ febi pa mí lálẹ́ yìí. <laughs> Oh, wow blogger ayé. <laughs> pot mi. kí tún ṣẹlẹ̀ ń don't touch my pot. okay wà á jáde. better better yeah you cannot touch anything in this house wo sórí ibi tó ti ń bọ̀ yẹn ibẹ̀ ni wàá padà lọ sí wàá lọ jẹun sórí omi tó kéré jù o lè mu nínú ilé you cannot even drink water and drop cup in this house. tí wàá tọpẹ jọ́sọ̀ fẹ́ pa mí ni so fẹ́ pa mí ni kí ni mo ṣe fún ẹ gangan náà mo lọ síbi iṣẹ́ látàárọ̀ hmm. obìnrin pé kí ló ṣe mí tí mo fi pẹ́ hmm. kí n dẹ̀ délé kí n fọkàn balẹ̀ pé kí n dẹ̀ jẹun mo rí tó sẹ́ẹ̀ tébù kí n dẹ̀ débẹ̀ kí n máa jẹun mi ò bá nǹkan kan mo wá bọ́ sí kitchen pé kí n lọ ṣe noodles hmm. mo débẹ̀ pé kí n máa bẹ̀rẹ̀ sí ní dáná òtún já a bá mi pé oh, kí n máa bọ̀ ọ́ sọ́kọ́ kí n. keep quiet. jọ kí ló ṣẹlẹ̀ gan-an ṣe pọ́ tó ń sọ yìí gan-an sí wọn síbẹ̀ ni. yes. o ò mọ̀ èmi ni mo nílé obìnrin ló nílé àti wípé obìnrin ló ní kitchen o ò lè touch anything nínú ilé yìí omi ló kéré jù o ò lè mú no ṣé mo kọlà ni ẹ o lọ ọ̀dọ̀ obìnrin o wá bọ̀ o wá gbé àbúrò ẹ̀ sẹ́yìn ìyẹn náà wá ń kí mi ṣé o bẹ́ẹ̀ mo gọ̀ ni o wá ń bèrè jam question o ń bí mi ní jam question o kì í máa bí ẹ pé ibo ló ti ń bọ̀ o ó jẹ̀bi wá padà síbẹ̀ wá lọ jẹun nínú ilé yìí o ò lè fọwọ́ kan anything. bọ̀ tí wàá tọpẹ́ má ṣe báyìí fún mi mi ò fẹ́ kémi àti ẹ máa jà lójoojúmọ́ hmm. inú mi ò kí ń dùn tó bá ń pariwo mọ́ mi tó bá ń bá mi jà hmm. mi ò dẹ̀ ní nǹkan tí mo lè ṣe hmm. ju pé kí n máa bẹ̀ ẹ́ lọ gbogbo nǹkan tó ń rò kó rí bẹ́ẹ̀ olúwa ń gbọ́ kò rí bẹ́ẹ̀ ibiṣẹ́ tí mo wà ó kù díẹ̀ kí n close ọjà tí mo ń retí láti bí a week tí ó tètè dé kí n kúrò lọ́fíìsì báyìí náà gbèdé mo dẹ̀ wò pé kán já sílẹ̀ kí n ṣe tó máa bọ̀ ń lé nǹkan tó jẹ́ kí n pẹ́ nìyẹn mi ò lọ bóbìnrin kankan. àkíkà wà á ṣeré bàbá onírin tẹjúmọ́lá onírin ní tẹjú oṣó touch your breast and swear pé ò lọ sọ́dọ̀ obìnrin. èmi èmi èmi èmi èmi lọ sọ́dọ̀ obìnrin. o ò lè jẹun nínú ilé omi lásán omi tó kéré jù nínú ilé yìí ò lè mú you cannot bring water and drop cup in this house. thank you ń ṣe bí wèrè mo ń bí ẹni náà kí ló ṣe tó ń ṣe bí wèrè ṣé mo dá sí ẹ ṣé mo bẹ sọ̀rọ̀ ni ṣé tiẹ̀ kí n ṣe tèmi. ìwọ ni pọ́n mi lè pé mi lè mi lè sọ fẹ́ pọ́n ṣe bí wèrè àbí ṣé ẹ ló sọ. no na wetin you dey form na o kì í ṣe èèyàn gidi kí ló ṣe o bó ṣe tẹ́wọ́ alábòsí alábòsí àwọn obìnrin tó bá máa ṣàbòsí náà ló máa ṣe kí ni mo ṣe alábòsí ni ẹ aláwọ̀ ẹ̀ ti sọ fún ẹ ilé babaláwo tó lọ wọ́n sọ pé wọ́n forí mi run mú pé mo ní lówó àbí. Ah, why are you playing God now why are you playing the husband now why is it the other way round now. kò yé mi. kí ló tó fẹ́ gbà yé mi tó fẹ́ máa ṣe ọkọ kí n máa ṣe ìyàwó ẹ̀. bó ṣe ń béèrè pé wọ. ṣé torí pé olówó jù mí ló sin ni mi ṣe lè bẹ sọ̀rọ̀ mọ́ àbí. tí wọ́n bá jóbìnrin gidi ó ṣe lè má fi nǹkan pamọ́ fún mi èlé ló wà lákàùntì ẹ̀ ò ní sọ last week sọ sọ mi pé ò náwó lọ́wọ́ tó bá rajà nkankan gbogbo ẹ̀ máa kú bíi twelve million àti kinní kan ṣé iye tó wà bẹ́ẹ̀ mo rí mo rí fóònù ẹ mo rà láti ìjẹta adúrò owó yẹn tán tọ́tọ́ntán adúrò owó yẹn ó dẹ̀ ṣe ó dẹ̀ ṣe mi báyìí mo dẹ̀ ní fail business àwọn ó dájú o kí ló tó bá yẹ kóbìnrin gidi yẹn kí ló tàlejò jẹ́ signatory sí àkáǹtì yẹn. torí àjọṣe business ni. àjọṣe business. Ah, àjọṣe business I àdẹjọṣe better for better for worse I mo ti kú. jẹjẹ bá ni ẹ èèyàn burúkú ni ẹ. Come here, sota. Come here, sota. Come here, sota. This is my house. I sota. I sota. Yeah, cold water. I need cold. Níbi tẹ́lẹ̀kùn ti ń Again? Níbẹ̀ láláyọ̀. Kí ló ń ṣe má nìyí náà? So n sọ fún mi pé má nìyí ṣì ń nọmọ Babe níbi tó rò Oh, o ò fi ìpò yẹ mani gbé má nìyí, psychiatric hospital kí wọ́n test brain ẹ̀ bóyá ó Because báwo lè yẹ kó ṣe máa máa na anyhow? Me ì rí màá yẹn bá wí náà mọ́mí ẹ̀ ni mo bá wí because despite everything tí wọ́n go through kí ni wọ́n ṣe lọ́dọ̀ máa nìyí. kò yé mi náà o lè believe pé bí màá yẹn ṣe ṣe mọ́mí lè ṣètò mọ́mí ṣe jókòó síbẹ̀ wọ́n ṣe stay I don't even know I'm just I'm tired. say babe babe I'm so sorry that you are going through all of this truly sorry. Ṣorí nígbà míì tí ọ̀rọ̀ bá kún kè tó bá kanlẹ̀, ó tún níbi tá à ń gbé sí. I feel that at this point in time, kó pe mú mi ẹ̀ kí wọ́n àti wọn kẹjọ sọ̀rọ̀ màmá sọmọ. Kó bèrè lọ́wọ́ wọn pé despite everything tó ń go through lord of mine, kí ló dé kí ni reason tí wọ́n ṣe ṣe jókòó síbẹ̀? Because um, tí o bá nídìí obìnrin kan kì í jẹ́ kú mú lò ó, wọ́n máa rí nǹkan sọ. So. I'm just fed up. Mo ní bílẹ̀ ìpẹ́ right now. Hospital ni mò ń sí wa. Mo dẹ̀ ṣe pé máa nìyẹn wà níbì kan tó ti ń jayé tó ti ń jẹ ara ìsìn. Mo ti tọ́, mo ti tọ́, mo Mi ì fẹ́ kọ̀rọ̀ rárá. Because tábàárọ̀ dídùn fún àmà ọ̀rọ̀ adéègùn. Wọ́n náà ti sọ tó ń sìn, wọ́n sọ pé mọ́mí ẹ wá lọ́spítọ̀. Máa nìyẹn dẹ̀ wà níbì kan tó ti ń ṣe fàájì. Má rò rárá, everything will be okay mo ṣáà hope pé kì í ṣe pé bóyá mummy ṣèṣe púpọ̀ i hope ṣe wọn ní bruises like um, ṣé kò ń ṣe pé gungun wọn something like that. no no really wọn kàn ní wound díẹ̀ lára ni she will be fine. she will be fine since dem are fine i don't need you to bother about it i don't need you to bother yourself about that everything will be okay I promise you. Okay. Oh, ok sir bẹ́ẹ̀ sir ó yé so just that àbí could ah, say problem sir bẹ́ẹ̀ definitely èyí náà ni kí ni nǹkan tẹ́ tí wọ́n fi ó pẹ́ ok ok send the right away ẹ bẹ́ẹ̀ ni send the single WhatsApp alright sir. Why is that? lọ́ọ̀yà àwọn Anjola ni wọ́n ní àwọn informations kan fún kínní Anjola tó ń ṣe lọ́wọ́ fẹ́ àdẹ̀mọ́ àwọn tó ti wà lọ́wọ́ tẹ́lẹ̀ sọ. ṣe tí wọ́n pass information yẹn. ẹ mo ti ní màá sẹ́ndẹ̀ sí wọn whatsapp. láàárín èmi àti ẹ ṣó rí i pé ọjọ́ lọ we need to solidify this thing bàbá tẹ wá kóṣù kákọ́ kàlọ́ tẹ̀ lóyún. ìwọ náà mọ̀ pé oyún ní kọ́ ni problem at least mi ẹ̀ ní mo ṣáàtì ní méjì fún ẹ rí so kò ń ṣe oyún níní ó ṣàmọ́rẹ́ èèyàn ti dé jíjẹ tó bá gbọ́ pé mo lóyún fún èèyàn sí mo fẹ́ ṣe wedding inú lè lọ bí kó ní òun ṣèwé fàǹjọ́lá mọ́ so mo fẹ́ kí green card ọmọ yẹn tiẹ̀ tẹ̀ wá lọ́wọ́ náà tó mọ́ ẹ bá ti gba green card ẹ̀hẹ́n ọkọ mi àbalẹ̀ màá mọ̀ pé yes lórí ọ̀rọ̀ Anjola i'm settled màá lè face life mi àtàwọn ọmọ tó kù tí mo fẹ́ bí. Then it, it doesn't mean I have to wait forever. You can, really it can't know. be forever. But we're in the process already. It's just a little more time. It's okay. Ní kò fẹ́ nǹkan tó máa trigger anger idiot yẹn kó má lọ máa ṣe It's cool. It's cool, I trust you. Mm-hmm. Mo ráyàdà ṣé ò rí ṣọ́ọ̀bù kó tó máa bọ̀ ni. mo ti yà lọ́dọ̀ yìí sin kò sí ṣọ́ọ̀bù. ó máa wà ń bẹ̀ ó lè wà nínú stọ́ọ̀. àní kò tí ì dé sẹ́ẹ̀. ẹ ó dẹ̀ ti pe nọ́mbẹ̀. Ah, ah. fóònù ẹ ti kú. bóyá ń ṣe nǹkan ó lè yàn án bì kan kó máa ṣe nǹkan. gbogbo sọ apò máa yàlẹ́ níwẹ̀ náà. Babes, you worry too much ó ní láti gbàyè lọ́wọ́ àbí kó gbàṣẹ lọ́wọ́ wa pé ok ẹ̀yin ọ̀rẹ́ mi ò mo máa fẹ́ ṣe nǹkan lè ní o máa switch off phone mi o o serious ṣé o mọ̀ ṣá. bó o kò kí ń ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ó máa ti dé stone time yìí. ṣé o ti nǹkan mi bẹ́ẹ̀. i'm just worried. you worry too much mo ti sọ yẹn lẹ́ẹ̀kan àwọn ṣọmọ kéré náà yóò ní nǹkan tó fẹ́ ṣe personally tí ò fẹ́ jẹ́ kẹ́nibọ̀dì mọ̀. nọ́ọ̀bẹ̀ ò tún wá lọ. ok téèyàn bá lọ church ńgbà mí nọ́ọ̀bẹ̀ switch off fún church. ok kò sí wàhálà. you worry too much kí kí ni kán fún ẹ. mọ́ mi tọ̀rọ wa. báwo dẹ̀ ni gift tí ẹ̀gbọ́n mi ra fún yẹn ṣe láìkẹ́. kò bad. ẹ mọ reason tí mo ṣe ń béèrè ni pé hmm. Hmm, ẹ̀gbọ́n mi ṣe wàhálà gan hmm. káà tó rí kìíní yẹn ra ẹ bí nípàdé bàdàgbére. ọlọ́run gbọ́. ẹ pẹ̀lẹ́. ṣe ṣàlàyé kẹ. I said it's not bad. ló ṣe oh i'm okay. mami tómi wá ó ṣú ọ̀pọ̀ wa òkè. yeah I'm okay. um, babe tán show yìí baby. yìí okay. irun tó wà lórí ẹ̀yìn mo láìkẹ́. like it. Mm-hmm. mo fẹ́ kí n ra fún ẹ. yeah wọ́n á dẹ̀ sọ fún mi. o ti nǹkan tí wọ́n béèrè ò ti pọ̀ jù tó bá láwọn láìkì irun yẹn ẹ fún wọn lówó kọ́ lọ rà náà. Hmm? kàn fún mi lówó kí n lọ rà tí n bá fẹ́ rà fúnra mi I wouldn't have told him that I want it mo sọ fún pé kó rà fún mi ni mo sọ pé mo fẹ́ lọ rà fúnra mi. but mi ò lè mọ irú eléyìí tó fẹ́ gangan. òun nìyẹn bóyá kó snap ẹ̀kan tó gbé lọ ah. so á wà lórí fóònù ẹ̀. ok mo ti gbọ́. ẹ̀gbọ́n. yes. iṣẹ́ yìí náà fẹ́ yà ni. Ah, mo ní láti yà náà because kan tó fẹ́ nìyẹn mo dẹ̀ láti tẹ́ lọ́rùn kó má tún máa bínú sí mi. ó hmm. ah, dẹ̀ ti gbé lọ báyìí sí o. because you were so slow and annoying. sorry sorry wọ́n á tún gbé dé nsì. màá òun nìyẹn. wọ́n ti gbé wa. kí ló ṣe é? ọgbẹ́ gbogbo pátá ẹ̀jọ̀ ẹ̀kọ́ ṣe ah, ah, ni orí ẹ̀ bá wẹ̀ kí ni responsibility obìnrin ju kó satisfy ọkọ ẹ lọ we married I'm just tired today. you're tired Tomorrow, I'll put you in the mood. kí ló tún no no kò sí kankan. kò sí kankan tó ṣe yín yàrá ẹ̀ rojú yín ni. Oh, okay, ah, ìyẹn mo, mo fi gbálẹ̀ kan ni. Mo fi gbálẹ̀ kan bẹ́ẹ̀ ń sìn. Fi gbálẹ̀ kan? Hmm. Mọ́mi, ibi ìbáyé àti ibi ìbáyé mà ni. Ọmọ náà mo ń sọ, mo fi gbálẹ̀. Mi ẹ̀ parọ́ fún mi. Ọkọ yín tún ti nà yín àbí? Mọ́mi, wọ́n ti ń ṣe gbogbo ilé ìnà o. Ẹ bó ṣe ṣe yín. Ṣé ìgbà tó máa tó pa yín ni? Ẹ fẹ́ kọ́ pa yín àbí? Wọ́n ti ń ṣe gbogbo ilé ìfún mi, mọ́mi. Tètè jóná. Ẹjọ́ fi mọ́ nìyí sílé gbójú yín. Mọ́mí. Hmm? Ok fine, ṣé ti lògùn? Mo ń bọ̀, bàbá yẹn gẹ̀ẹ́tò nǹkan tó máa lò. Mọ́mí ò yín. Mo ń bọ̀. Orújú. oruju oruju oh, oh, oh, oh oruju oruju yeah oruju. Mm. ọ̀rọ̀ yìí dínú kúkú o. Hi, bro, evening, how you been now? Uh, Welcome. How was your day?

nice. o like it. Mm-hmm. oh ṣó dẹ̀ tí wàá bá Mọ́ráyọ̀ sọ̀rọ̀ ṣá. mo ti ẹ̀ pé kò gbé kọ̀ òun náà tún wáá pè má ṣáà miss kọ́ lára wa. ẹ ń pè mí ó lọ wà lọ́sibítù. kí ló ṣẹlẹ̀. Ah, kí ló ṣẹlẹ̀. babe kí ló ṣe náà. Ah, ó wà lọ́sibítù ó ní bed rest doctor advice pé kó bed rest wọ́n admit ẹ̀. Ah, ah olóṣò yẹn fún ẹ. mo sọ fún ẹ pé ẹ̀ṣẹ̀ pè mí láìpẹ́ yìí ni. Eh, báwo wá ló rọ ṣọ́ọ̀pù ẹ̀ sí tálọ́fẹ́ bá mójútó babe you worry too much tó ló fẹ́ bá mójútó ṣọ̀pẹ́ ká ní you ó ti ń take proper rest before now ni kò ní di pé àwa dé hospital doctor àwa sọ pé wọ́n fẹ́ admit àbí wọ́n á sọ pé kó bed rest ẹ jẹ́ ká máa take àwọn gbogbo ọ̀rọ̀ ọjà ọmọ kan fẹ́ gbáyan ọmọ to fẹ́ jẹyàn àkó bójútó ṣọ̀pẹ́ ẹ jẹ́ ká máa take ẹ easy o ara ń fẹ́ sí mi o. bó wọn mú iye wọn ò ṣe ń gbọ́kànlé wọn máa jọ gbogbo ṣẹlẹ ká ní pé kò ń ṣe pé ọ̀rẹ́ lajẹ ni mo máa sọ pé o lajẹ because naturally o máa ń worry lórí ọ̀rọ̀ pé kí ni ah, àwọn ọmọ fẹ́ jẹ wá o ọmọṣẹ́ fẹ́ jẹ wá o ọmọṣẹ́ fẹ́ kówó wá jẹ o gbogbo àwa entrepreneur a ní láti ní kíní upstairs we need to take a rest we always need to take that proper rest it's needed. i'm really really worried about her. okay ṣé o máa wá aṣọ yẹn kó o bí ó fìtè. máa ń pinnu. wọ́n ṣe yẹn nice. mo mọ̀ pé ó máa nice ṣe bí wọ ni. ọ̀rẹ́ ò yé mi mi ò mélèé tó ń ṣe gangan ń bẹ ó fi mí lọ́kàn balẹ̀. ṣé yíwá ṣe sọ pọ́rọ̀ mi ò yẹ if I lie to you may I die na only you I love mo love ẹ mo love ẹ bíi bíi atẹ́gùn tí mo fi ń are you for real. yes mo love ẹ bíi omi tí mo máa mu mo love ẹ more than anything in the world. ká ní ìyá mi ṣe wà láàyè tó bá gbé àmì kalẹ̀ tó gbé ẹ kalẹ̀ báyìí wọ́n ni máa mú mo love ẹ. bọ kí ló dé tó kì ṣó ẹ sí mi. how ni màá fi ṣó ẹ náà. wọn kì í gbé mi jáde. ọ ìyẹn èmi rò pé kí ni àti ẹ máa lo time papọ̀ ló dáa jù but tó bá ṣe pé ó fẹ́ máa jáde then I'll take you out. take me out that's what I want I want ah. everybody to know us together. Really? Calling me No, sit back. No, just sit back. No. Let me show you something. Come on. What are you trying to do? I'm trying to... Babe, now. Relax. Stop. Just relax. Huh? <laughs> Don't start, Joe. <laughs> you know I'm on. on. Don't Just start. Stay. Just stay. Yomi? Yeah. This one cause this rubbish. Who is she? Put your legs down. Now, why you did? Why? Why? What did they do you now? What did they work you? Why you just <laughs> do that kind of thing? you dey whine me ni. no. which kind rubbish be this one. babe kí ló ṣẹlẹ̀. i can handle it. Um, Ewa. Oh. Ewa, come. Come, come, just come. Come on. <laughs> Eh. Sit. You see that girl over there, my GF? Wetin be GF? My new girlfriend now. As you, you know wetin you be before. So we can all manage. Na threesome. Ah, because i like both of them, now. Yummy. i go show you. you go show me say wetin why you wan show me something now why you the first night? why why you dey hello hold on who is she. She's my girlfriend. Your girlfriend, I be ex eh? Ah, kò she ex eh, ó ṣì wà but I don't ma ṣe papọ̀. And you said you love me. Of course, I I I do love you. You don't. Babe, I'm kan wà tẹ́yìn obìnrin ò mú ń pa wa ẹ̀yin obìnrin lè ní sixteen boyfriends ẹ̀yọ̀ kọ́ lè máa love àwa ọkùnrin ní heart tó large láti love more than a woman like eight like sixty i love you both you can imagine come on máa ṣeré fún ẹ wà láìkí ọlọ́run wá lè ṣe ẹ aláyé fi mí sílẹ̀. má ṣe yẹn má ṣe yẹn kí ẹ má ṣe yẹn jọ. but you know i love you. and i love you too you know that. Ah, i'm not stopping not now. stop. Stop, Joe, stop. I don't want to sit. I want to do you here. Okay, olùfẹ́ sọ nǹkankan fún mi. for me gbà. Yes. Ah. Me, I don't like all this furniture We are can change. Like, me a really old fashioned nílé yìí, ká ṣe new one. All those new ones don't change ṣe ń Royal chairs. You have my permission to change whatever you wanna change. okay. tó bá fẹ́ change mi pàápàá ìwà fún wa. kí ni fẹ́ change ẹ fún kí ló ṣẹlẹ̀. mo rò pé o lè má láì nǹkan lára mi. no kò sí kò sí mo láì i'm okay everything. come here. Mm. Mm. o lè kọ́lẹ̀kùn ní akérèdọ́wọ́nú lé mẹ́ o lè kọ́lẹ̀kùn ní. Yes, yeah, ìyá You're me. Yes. She, nǹkan tí mo deserve lélẹ̀ lọ́wọ́ ẹ I can't believe this. After everything to share for me, to land me to hospital, you did not come to the hospital to check me. Mo wá padà sílé, nǹkan tí mo tún rí lélẹ̀. Irú accusation wo lélẹ̀ ìwà ìdúró lọ? Mo rò pé nígbà tí wàá tọmọ ẹ to jáde lọ tó lọ sọ́spítù yẹn, wàá máa gbàbẹ̀ lọ, bóyá wàá kọ́ padà wálé wàá kẹ́rù ẹ̀ tàbí kí bèbí máa lu ẹrù ẹ pọ̀ mọ́ tiẹ̀ ok olóhùn ò fẹ́ kò fẹ́ lò ah, bẹ́ẹ̀ wàá kẹrù ẹ nǹkan tẹ́mi expect ni ẹ lọ. ṣẹ́rù ló wá kó. dádì. see come here come come come come come come i just want to say something to you. you want me to tell you the come want me to tell you the truth i am not your daddy táyé bá gba èmi àti ẹni oró máa ṣáà. I am not your daddy. Stop it! Stop it! Okay. Stop it! Okay. You can do everything you want for me. But if you dare get Touch near my, my daughter, I, I will kill you. God, mo I will not be responsible for my actions. Mo Hello, gbọ́. Hello, lọ kẹ́rù. Ẹ lọ kẹ́rù. Jẹ́ ká Come in, come in, Mabo. bọ̀. Jẹ́ ká ṣe wọ́ndà. two hundred million Me ò ní ìdẹ̀ mọ́ ẹ má rólẹ̀ ọba mi ò love hmm, máa tomorrow. overdraft mọ́ tí bá lè call for it Me ò fẹ́ sẹ́ oh, hold on come in come in Me ò fẹ́ mi ò fẹ́ Me ò fẹ́ mi ò fẹ́ no tí bá lè dẹ̀ máa ní kò activate ọṣẹ bá mi kí gm all right kí ti wá wọ̀. I'm fine sir. Okay. Um, àwọn estate yẹn ti ready hmm. ti èkó ń bí ti ready ní lẹ́kì ti ọ̀ṣun náà ti ready hmm. even tọ̀yọ́ náà ti ready so a lè bẹ̀rẹ̀ sí máa list ẹ̀yìn sí. Kate aṣọ yìí ní bọ́tà àbí òní. ó ní. ó kú tú gbogbo ẹ. correct correct kí ló ṣe ó ṣe ń ṣe báyìí náà dé bọ́ọ̀tì ní aṣọ kéètì mo ti máa ń sọ fún ẹ for the up ten time máa compose ara tó bá wà lọ́dọ̀ mi ẹ́ eh? ó dára ti Lagos state ready now this is what you do for me ṣé o ń gbọ́ ọkàn tí mò ń sọ padà lọ sí advertising department ah. lẹ́kọ̀ọ́ ṣe billboard jẹ́ kó attract àwọn tó ń jáde kúrò lẹ́kọ̀ọ́ inbound Lagos jẹ́ kó rí ká capture interest wọn ṣé wàá lè ṣe yẹn fún mi ṣá ok ṣòlè máa lọ sí. okay. Okay, sorry, sir. Bọ́tì yẹn ni ó. Kate. Oh, I'm sorry. my love, is lọ́fíìsì. Okay, okay. Kí ló ń ṣọmọ ẹ If not because I like winning team, mi ò láìkí n pààrọ̀ ọwọ́ èèyàn. À ń bá wí, ó tún rèdì. Wàá mi ń bẹ̀jọ́ kan. <laughs> Never go Pamita. Yemi, you know they hear word. You don't mad. No, no, I dey hear word. I never give you warning. You know they fear face abi. Jo jo jo, Pamita. They call me say this girl day and I meet her Yeah, yeah, yeah, yeah. Oh, oh, ah, yeah. oh, Oríṣiríṣi customer ni o máa experience láyé yìí. Okay, irú ọjọ́ tí mo sọ yìí, àti ètè close àwọn ọmọ ti oh, òun ló ń dá mi dúró torí mo ránṣẹ́ pé kó dé ká máa lọ́lé làwọn couples ìbá wọlé o mi ò rí láyé mi lọ́ba yìí insist pé mo láti bá wọn ṣerun a ti close madam uncle ẹgbéyàwó yín wá ń jọ kejì má bá wọn ṣerun irọ́ o àwọn ní pátí kan bá dàn àwọn fẹ́ jí lọ ni sọ wọn ti fẹ́ ṣerun ìdè before ìgbà àwọn kòkò bàbá ṣáṣọ ẹ wò ká má fọ̀rọ̀ gùn darling ká ló bá wọn ṣerun jọ yẹn. èmi àti yín ni mọ́ mi àjọṣe ni. ṣé mo ti mọ orun ṣe ni. Ah, ọ̀rọ̀ kò mọ orun ṣe làjókòó tì yìí bá mi mú gbá bá mi máwo ó ṣáà assist njọ yẹn èmi mo direct tí mo ṣe everything wọ́n make sure pé abáwọn ṣe rin ẹjọ́ yẹn kọ́ tó kó mi báyìí o. ṣé ká má parọ́ wọ́n rí ẹ bẹ́ẹ̀ ni o. Ah, ah, jọ tó bá yẹ pé wọ̀ ní kí ló bá ṣe o. èèyàn kan máa dé láàrin òru wá ní kí n bá òun ṣe irun èmi á wá jókòó má dẹ̀ má bá ṣe jọ kí ni kí n sọ fún lámọrin tó bá pè ní táìmì yẹn ah. ok kí ni kí n sọ fún ànànà hmm. kò possible àwọn wàhálà tó wà ní pé kí èèyàn máa ní long distance relationship yẹn ẹjọ́ wo ni mo fẹ́ lò fúngbà téèyàn kan bá ṣẹ̀dẹ̀ mo fẹ́ ṣe irun màá ṣe máa attend sí kò possible man. Hmm àbí èmi sọ pé tí bá délé mo ṣì máa lọ dáná. ṣé. bóyá ó lè lọ ṣẹkùn tó fi wọ̀ tó jẹ́ káwọn customers máa rọ́ṣì. èmi mm. èmi ò fọṣẹ kankan wẹ o bóyá ìwà fọṣẹ wẹ o my behalf mo ò lè sọ. you cut the soap for me too now. <laughs> with soap no soap anywhere. ẹ báwo ni. agent yẹn ló pè mí tó ń sìn ó ní kinní yẹn ti rẹ́dí pé in fact ẹ lè máa bọ̀ báyìí ó ti rẹ́ẹ̀dì a ah oya oya oya ṣọ́ọ̀tì orílẹ̀ yẹn ni wọ́n ti rí i eh. jẹ́ àtètè máa lọ gbé báàgì fún mi ẹ eh, ah, ó mọ̀ ra àwọn agent yẹn tó bá tètè rí yẹn ó lè gbé fẹ́ lómi eh. so ẹ wò màmá rí níta jáde jáde ó wà bẹ́ẹ̀ òun ni ẹ òun ni ẹ gbé fún mi gbé fún mi. ohun tó dó bá dé kò tún gbọ́dọ̀ rí ta mọ́ ọ̀rọ̀ àṣírí ọ̀rọ̀ àṣírí. gbọ́dọ̀ àṣírí. ó dì múlẹ̀ o ó dì múlẹ̀ o mm, ọ̀rọ̀ àṣírí ọ̀rọ̀ àṣírí ohun tó dọ́bà dé kò tún gbọ́dọ̀ rí ta mọ́ ó dá o. They buy me for jọ tètè bá mi fọ mi ò fẹ́ pẹ́ ọ̀rọ̀. <laughs> yeah. Hello. Hi. Hi. Sure, fine. Yeah, fine. I like this one. Wow, nice. Ah, she ẹ wà dáadáa? Ẹ má bínú pé disturb yín. No, no, no, I disturb o. Ṣé wà okay? Àwọn náà wà okay. Ẹ mú kò dáa kójúra rẹ wà kó má kì í dán. òun náà ni a ṣe response yìí náà pàtàkì mi mo dá yín lọ́wọ́. yeah sure sure sure mo dey appreciate <laughs> you are so beautiful i mean you. oh me. yeah. thank you. yeah you're welcome. <laughs> ah Jùwọ́n lórúkọ mi àwọn ọ̀rẹ́ mi máa ń pè mí ní J-boy. wow J-boy. yes. That's a nice name. or rather, nice nickname. <laughs> well, um, Murayo lórúkọ Oh, nice name. And you? Teni. Teni. Teni lórúkọ ẹ. Interesting. Orúkọ ẹ̀yin méjèèjì rẹwà. Ọ̀rẹ́ yín the dẹ̀ bad. Arẹwà lẹ́yìn Oremi. <laughs> Yes. She's my daughter. Sorry, you mean your, your daughter? Yeah. Really? She is my mom. Yeah. Oh. Mo fẹ́ lè sọ pé ẹ̀bùn tí Ọlọ́run tún fún yín yìí ó tún yàtọ̀ sí tàwọn tó kù. <laughs> Ẹ ṣé gan Anyway, inú mi máa dùn tí a bá lè mara jù báyìí lọ. Ẹ má bínú pé mò ń bẹ òye náà. No, no, no. Uh, The free world. Oh, interesting. So, can I? Oh, okay. Thank you. <laughs> Níbi tẹ́lẹ̀kùn ti ń sọkún. Ṣé kìí ṣe pé o sọ fún mọ́mí pé àwa la dé o pẹ̀lú bọ̀bọ̀ Yomi yẹn? No, mo sọ fún wọn. Are you sure? Sure na mo sọ fún wọn. Wọ́n kàn ni. I'm so worried about mom. Bothered? How now? Because àwọn wàtí mọ́mí wo this this kò fẹ́ yé mi mo ò really like àwọn kan tó ń ṣe. bí ti báwo nìyẹn. oníbílẹ̀ pé last week on our way to the mall mm-hmm. i meet man kan and mọ́mí àti mọ́ ẹ̀ sáré ń sọ̀rọ̀ mọ́mí sáré lọ bọ̀bọ̀ yẹn wọ́n ti jọ ń ní long calls lórí fóònù wọ́n ti jọ ń text ara wọn wọ́n ti ń ṣe love love lórí fóònù and mo kàn wà worried ni. in fact máa yẹn ti ń plan láti gbé mi àti mọ́mí jáde. mm nǹkan tó ń ṣọ́ àti sọ fún mi sí ni pé ọkùnrin kan fẹ́ gbé ẹ jáde àbí. Ah, kí ló mean o kì í ṣe mi náà ṣe mọ́mí ló involve mi. mọ́mí involve ẹ o mọ́mí ò involve ẹ ó sì ń bá ọkùnrin jáde àbí. kí ló máa ṣe nu mo ń sọ nǹkan mi mo ń sọ nǹkan mi ọkùnrin àwọn wíìdì bá mọ̀ mi ni pé lájú nǹkan tí bàbá Yọ̀mí yẹn ṣe fún wọn mọ́mí tún move on ló bá another man. What if that man has the same Iwa as Yomi? I'm just bothered. Babe. See, mom is one sorry tell her one new. I don't know. Wọ́n máa yìí move on you. Wọ́n man máa ń love ọkùnrin I don't know. Babe, sori ibi tó sọ̀rọ̀ dé àti ibi tó sọ̀rọ̀ dé, ọ̀rọ̀ ẹ yé mi gidi gan-an ni. Bẹ́ẹ̀ mo fẹ́ kó mọ nǹkan kan lé ni o. Ohun tágbà rí tójú ẹ̀ kó wọnú. Tọmọ kékeré bá rí, ojú ẹ̀ máa padà fọ́ ni mo believe pé mọ́mí mọ nǹkan tí wọ́n ń ṣe wọ́n dẹ̀ gbọ́n jù wá lọ besides ó possible kò jẹ́ pé mọ́mí ronú yomi and she wants to move on fast ó mọ irú up, tí mọ́mí ní pẹ̀lú yomi so i'm sure that she is just using this man to pass away time um, i feel she actually needs distraction and i feel that obviously yomi ọ̀tún ọ̀gán so i feel he's just using this man as a distraction so kò sí nǹkan kan tó really special Bye. So don't get yourself worked up over all this, okay? Hmm. No, Ruby. Yes, I, I know. I hope so. Um, all the same, I'm still on my point. Unjade pelokuri, Please come on, don't start. Please don't what start. What is come on, come on? That is what you want to do. No, oh. So, you want to tell me something? Sure. Um, actually, I just want to thank you for everything you've done for me today. Mm. The food was tasteful, drinks. I mean, I really enjoy company. You know, I should be the one to thank you. Yes. I'm ló to kí n to lọ́wọ́ ẹ tí o fún mi láyè nínú ayé ẹ if ló yẹ kí n dúpẹ́ lọ́wọ́ ẹ tí o fún hmm. well um, You're a very nice guy. So it's my pleasure. Wow. Mm -hmm. <laughs> Thank you for the compliment. So, ìgbà wo la máa tún jáde báyìí? Mm, wọ́n dé o. Kí <laughs> So make people pé gbogbo so gbogbo ọ̀rọ̀ tó ń sọ síwájú book for another date ló right? Yes of course. Ṣé kò dùn mọ́ ọ̀bà ni? Of course can't deny the fact. So. But èmi kò feel pé, you know, being that pé a ṣẹ̀ṣẹ̀ mọ̀ra náà ni, Can take everything a step at a time, you know? Yeah, but in tó ṣe could ni pé tí o bá you, ènìyàn, ó dára kó fìfẹ́ wọn ẹni yẹn, débi pé ẹni yẹn náà máa mọ ibi tí ìfẹ́ yẹn dé. Bí a bá ṣe ń fìfẹ́ wọn ra wa sí lójoojúmọ́ ló máa ń jẹ́ kí ìfẹ́ gbòòrò kíákíá. Mo ò ní pretend, you know? Uh, well, èmi mean only pretend because I really do like you. So uh, about that um, next date, shaking for Elisilola. Kí ló dé tó fẹ́ fún mi lésì lónìí? Kí ló dé tó fẹ́ máa fi dá ọ̀la? Ok, um, gba ló fe ká jáde kẹ́ni. Mo fẹ́ ká jáde mo fẹ́ ká jáde like. I want to see you every day. Wow. Ṣé o gbàgbé pé mo máa ṣiṣẹ́? I have other things to be doing. My daughter, I need to attend to her, her needs and all that. Yeah, yeah. Kí ló tiẹ̀ ṣẹlẹ̀ tí ọmọ ẹ̀ ò kí n wa jáde? No, no, no, no, no. Actually, àjọ plan trip eléyìí ni ọ̀pá máa lọ bọ̀ ọ̀kan mm. wá ṣẹlẹ̀. Tèmi ti fipò máa dé kó tó di pé a jáde yẹn. Ó wá pè mí pé ah, òun rán late o. Ìdẹ̀fẹ́ pé mi fẹ́ delay, you know. Mo á ní some other time pé kó jẹ́ kí mi máa lọ. Are you sure she like me? Uh, could ní choice. Tell me about to like it. Tell me about to like it. then definitely. Okay, fine. So, I want you to tell me if gonna go out to my ríra. <sighs> Okay, let's let me just round up with the stuff tomorrow. Next tomorrow, uncle. Would that be okay? It's fine by me. All right. I'll miss you, okay? Same here. Be good. All right, you too. All right, darling. Oh, she gone? Yeah. Make sure you come to my delivery. Of course I'm gonna do that. <laughs> I just want to make sure you're safe, you know? Sure, sure. All right, take care. All right, baby. Thanks for the hospitality mo appreciate. àìdúgba rẹ ni àbúrò gan-an lè yẹ máa dúpẹ́ fún to spend time pẹ̀lú mi látàárọ̀ obvious mo máa ṣẹ́ lálejò. bọ yorùbá náà ló sọ pé tí a kò bá dúpẹ́ orí àná àní mi gbà. ah well láti <laughs> pé ọpẹ́ tó ṣe máa dúpọ̀ gan-an ni torí pé tó yẹ pé kéèyàn ṣèyàn lálejò ni ah, mo mọ̀ pa ẹ̀ ó jù ó jù nítorí èmi specialty mi ni pé kí n máa tọ́jú yàn kí n lè máa ṣèyàn lálejò. really yeah ó rọ̀ mí lọ́rùn láti máa fi ojoojúmọ́ dúpẹ́. Ah, okay then. <laughs> so ah, ó dàbí pé ọmọ ẹ̀ ò ní bá mi lé nìyẹn bóyá máa ríra some other time. àtúnyè mi ò pé kò ti dé kò ti dé ẹlẹ́dàá. yeah yeah so. so you're leaving. I have to see you some other time again. yeah. oh. mummy. oh Tani o ti dé káàbọ̀ dẹ̀ ah ọpẹ́ díẹ̀ o kí ló dé. Hmm, hello how you doing ọ̀rọ̀ ẹni mo ṣe ń sọ fún mọ̀mísí ẹ̀ pé tí o bá bá mi lónìí bóyá máa yẹra some other time mm. trust you're good. fine thank you. so baby. all right let me walk you. yeah uh, no no no no no My, my stress are you know. ah uh, jane walk you now. come on I tend to see your money. look at that so we we'll see <laughs> bye. bye. Bye. Ah, Tani. Oh ga kilo de ló dé báwo níbi Fine. Mommy, who is he? Ah, Tani, ṣé o recognize ẹ No. Okay, I'll remind you. O rántí ẹ̀ ta mate ní bàtà lọ fọ mọ́tò ní wash. So, kilo ló ń ṣe ń bì báyìí? Ẹ eh, kí ni irú question wo nìyẹn? Eh, no, no, no, no, don't start okay he is my friend so ṣọ́ọ̀rẹ́ mi ò lè wá wò ni. mummy last week lam. shush. your friend. don't start please. ah ah. no sense. mummy. oh. hey last week. bí n yìí. Darling, káàárọ̀ dé títí. How was your night? Fine. Ṣọ́sùn dáadáa. Yeah. Ajẹ́rẹ́bí. Mọ̀mí kí lè ṣe yín lẹ́ clean ni. It's a form of exercise. Mo kàn ní kí n tẹ̀ ẹ̀kọ́ tẹ̀ Today is Saturday and it's past nine. Hmm. Kí lè ṣe ń ṣe ń lé? Kí ni But by this time it's my one show now. Mo expect sí àlejò. Oh. Ó ṣàmọ̀jẹ́ boy, ń wà kí mi lé. Mommy, Jibo fẹ́ wá kí yín lé. Again? Uh, he's my friend now. Kí ló you have a problem with that? Mommy, that guy, okay, Racing. Uh, and before you, he looks like a player to me. Mommy, there are better guys out there. Tenny, please. Me, you like boy man question me nule. Queries ẹ ti pọ̀ ah, ah, what is wrong with you? Yes, you are my daughter, you are my best friend but ìyẹn ò fún ẹ ní liberty pé kò kọ́ máa sọ̀rọ̀ sí mi anyhow jẹ́ n bẹ́ẹ̀ question kan ìjọ tó ti mú àwọn ọ̀rẹ́ wá sínú ilé yìí ṣé mo ever yẹ lọ́wọ́ wò rí àbí mo sọ fẹ́ pọ̀ rẹ̀ kan ọ̀dà ìkan ọ̀dà rí I welcome all of your friends in this house so kí ló mi ìbá nǹkan tó ń bá mi sọ ẹ́ I'm sorry I'm your mother so mo believe pé mo mọ̀ jù ẹ lọ. Mommy, I'm sorry nǹkan tí mo kàn ń ṣàlàyé. I don't want to hear it forget it ṣòtìgbọ́ sense wo nìyẹn. Ah, ah. Hey, Tenny. Tenny Ola, baby. Call me Tenny. Tenny Ola, how are you? Fine, thank you. How are you doing? Fine. Ah, she mobile bá mọ́ sí But any number one now. Ẹ she call, ọ pé want wọ́n bí Okay, fine, I'll do that. Uh, tẹ́ni mo mo ṣàkíyèsí pé ó dá ń gbé o láìkì mi rárá ṣó ní nǹkan kan tí mo ti ṣe fún eré tí ó dá ní àbí èmi àti ẹ ti pàdé kan bóyá tí mo wò àti ó dá sí ẹ. I don't know. You don't know. And the funniest part ni pé the first day tí mo kọ́kọ́ rí ẹ̀yin méjèèjì ìwọ ni mo kọ́kọ́ like but torí pé mọ̀mísí ẹ ló fún mi ní more attention ló ṣe jẹ́ mọ̀mísí ẹ ni mo lọ fún no no no no don't get me wrong mo mí pé ìwọ ni mo kọ́ like but mọ̀mísí ẹ ni ọkàn mi yàn. Mm. so please forgive me tó bá yẹ pé mo ti ever share or something. no. hey baby. hey baby. What's up? What's up? Yeah, I'm good. How you doing? I'm fine. Mo ṣe or béèrè you know. Okay. Tiny, what's wrong with you? I'm okay. Yeah, okay. So why is your face like that? <laughs> Eh, anyway, babe, um, eh, Feko, take care, easy, Pele. You right, ah, know, sure. get used to you, Dada. She's gonna come around. Trust me. Sure, I believe. Um, so are we set? Yeah, sure, I'm cool. màá ní láti kọ́kọ́ bí bag mi o. àbí ṣé o fẹ́ kí kí n set table fún ẹ níbi àkótẹ́ kọ́kọ́ jẹun náà nílé ká tó jáde. no no no i'm fine a jẹ nǹkan tá a bá jáde. ok ṣe ká fún gbèsè tá a bá jáde. yes sir. bí bag mi. Hmm. yeah. Oh, yeah. yeah coming baby. yeah. Can I have your number? oh, baby. Good. Oh! I'm so tired. Oh. I'm so tired. mo dẹ̀ sọ fún ẹ mo ní kó má yẹ ká mọ tìjú o listen. wine yẹn nice oh tastes so exotic so nice. very nice. oh. Ah, Tenny. Tenny, whoa, you really missed today. We had so much fun. What's that, baby? You should have come. Where are you? It's okay, baby. Mo fẹ́ cups. Ah, uh-huh. Uh, no, no, it's okay. I'll get it. I'm fine. Okay, all right. I'm coming. Right. Ah, you missed. Let's go. Tenny, like, come to your job, Nobody enjoying our going, you know? tẹni mọ́ ọmọ kí ló dé tó kí n fẹ́ fún mi ní face hmm? let me just feel. but no take it easy. Hey, what rubbish what was that. she slapped me. she did what. okay sha me. why would you do that why did you slap him. no no no it's okay it's okay it's okay. ah. ah. Are you are you out of your mind? It's okay, oh, please. Oh, baby, it's okay. sorry. She wà okay, Sha. Yeah. Ah, Tẹ́ni! No, no, no, no. Ṣé mo kọ́ tó ń ṣe ṣá? Come on. Why would she do this? Ó lè jẹ́ ọmọ ìkiri ló ṣe. Oyi kọ́ mi gan tó igbá mi létí yẹn. I'm sorry, I'm sorry, baby. I just trying to be nice to her. I don't, I don't know. I'm sorry, I'm sorry. She hates me so much. Oh, ah, my bínú jọ̀ọ́. ó ti ẹ ti ń ti jẹ́rú gbà tí ẹ máa gbà tí mo wà ní school ni. i'm sorry i'm sorry. my god. i'm sorry ṣé wàá jókòó náà ṣé wàá jókòó náà. mi ìfẹ́ jókòó náà mi just. sorry baby sorry. i don't i don't do that i'm just trying to. sorry sorry sorry. i don't know. it's okay má bínú jọ. Oh. David! What is this? I'm sorry. I'm sorry. who is she? That's my girlfriend. That's girlfriend? Yes. Hold on, Josh. She sọ fún me. pé wà tí lady yìí ò fẹ́ Baby, it's a long story. Long story? Yes. Stop, Go get out. Where are you going? Wait. But what is this? When ní offer room fẹ́ rúùmù yìí. Mi ò fẹ́. Ẹ fún now, ní rúùmù mi náà. Room ẹni sùúrù nǹkan tó kú phone. ni mo ti fún yín. Ó ti rẹ̀ mí náà. calm down, ẹ calm down. Nǹkan tẹ́ fẹ́ kí n ṣe gangan ni need ẹ sọ. Room ní kẹ́ fún mi ní rúùmù mi. Rúùmù kan ṣoṣo tó kù lélẹ̀ bí àkẹ́dẹ̀ lọ́sọ̀tẹ̀ òun, Are you alright? ẹ owó tẹ̀mọ́ wọ̀nyí ni kí n lọ sọ tẹ̀mí lálẹ́ yìí ah oh my god ṣé àgbo ti rẹ̀ mí ni but what rubbish is this now what rubbish is this. ẹni sùúrù àti ẹni ah, sùúrù. kí ni ah, sùúrù ní ah, táìmù wo. kí ló ń ṣẹlẹ̀ ń bí good evening. evening sir. kí ló ṣẹlẹ̀. sir àwọn dé lálẹ́ yìí ni wọ́n dẹ̀ ní pé àwọn ní dúró ọ̀rọ̀ nǹkan ṣoṣo tó kù náà mo ti fún wọ́n dẹ̀ náà wò láìkẹ́ mo dẹ̀ ní kí ló fẹ́ kí n ṣe sí. irọ́ ni o mo ní kó fún mi ní rúùmù ìgbẹ́bí sí tó fún mi mi ò láìkí rúùmù yẹn ó dẹ̀ ti rẹ mi wọ́n wá sọ fún mi kí n máa lọ sọ tẹ́mi lálẹ́ yìí náà wo time lálẹ́ yìí by this time. Kanda, it's all it's all right. See, I'm the CEO of this hotel. My name is Olamide. I'll show you that way. Kò sí yàrá ọkọ̀ mọ́. Bẹ́ẹ̀ni sọ, fún Mr. K nìkan ló kù. Bẹ́ẹ̀ni. Ìdèmọ̀kan lè dé àtẹnitẹ́. love okay, so No, It's alright. Thank you. It's okay, it's okay. Enjoy your stay, eh? Thank you. It's alright. Unexplainable, unfathomable, ó ta kókó. Ooh, ooh, ooh, ooh, ó rújú, oh, oh, ó rújú. Yeah, yeah, yeah. Àdìtú ni o, oh, oh, àdìtú. kọjá òye mi. Ó kọjá òye mi. Àdìtú. Àdìtú Àdìtú. Ayíde. Yes sir. Kárí láì. Bá mi gbé omi gbé sórí mọ́tò. Kí n gbé lọ. Tírì bá ti ṣẹ́ sí wákàtí mẹ́ta pè mí kó wá gbé padà fún mi. <clears throat> gbé àfíra lọ gbé sórí mọ́tò kí ló tó ń ṣe bí robert omi lábò wẹ̀ omi lábò ẹnì kan bómi ṣọ́tà. Hmm. Tell me pick up. Tell me pick up now. pick, Tenny, pick up now. Tenny, please, please. Pick. Tenny, Tenny, I'm sorry. I'm sorry. Pick up now. Please. Tell me, Joe, more bed now. Please, drop pick up now tẹ́lẹ̀ tẹ́lẹ̀ please tẹ́lẹ̀ i'm sorry mo mọ̀ pé i'm truly sorry please try to understand tẹ́lẹ̀ pick up i'm sorry. I'm truly sorry, Tẹ́ni. Attend to me now. Attend. látàrí òun fúnra òun fúnra òun kí ló ń ṣe é ó ṣe fàájì òun wà múdì. ọ̀rọ̀ ẹ má jẹ́ kí n parọ́ tán yín inú mi ò dùn I am not happy at all. What happened? Tẹ́ni ni. Tẹ́ni? Yeah, Tẹ́ni ni. Kí ló ṣe Tẹ́ni? Oh, tẹ́ni wá sí ọ̀dọ̀ mi lálẹ́ àná unannounced and ó ká èmi àti lady kan níbi tá a ti ń sùn actually so we're in an intimate mode ó dẹ̀ bínú lọ láti ìgbà yẹn ni mo ti ń pe nọ́mbà àtẹni ìgbà mi máa sọ fún mi pé no reachable ìgbà mi ò máa sọ fún mi pé switched off tó bá dẹ̀ tún padà ring tẹ́ni ò gbé call mi ẹ wo ẹ̀dá ẹ má jẹ́ kí n parọ́ tọ̀ yín I am worried I am truly worried right now. worried yes. worried pé girlfriend ẹ kẹ́ ẹ pẹ̀lú another babe ló bínú lọ wá fún ẹlẹ́dìk ọmọ bọ́ọ̀ ẹ come on move on man jọ gbé brandy sílẹ̀ kó ṣe fàájì ara ẹ̀ just like that. ọ̀dà iná mà sọ̀rọ̀ báyìí náà ẹ mọ̀ pé mo like ọmọ yìí gan eh, kò possible kí move on like that for life mi náà. àtìgbà tí wàá ti tẹ́nìtì in date o ò jẹ́ kó realize pé wọ́n tóbi méjì mẹ́ta lọ́wọ́ ah, ẹ̀ dáa. ṣé o possible kéèyàn sọ fọmọ téèyàn nífẹ̀ẹ́ pé lẹ́yìn ẹ̀ o mo ní girlfriend mi ṣé lẹ́yìn àgbàlẹ̀ pálọ̀ wípé a ò ṣàjẹ́ pé méjì obìnrin kankan kò sí ká má ti gbọ́ obìnrin téèyàn nífẹ̀ẹ́. that was then ìsìn obìnrin ti pọ̀ jù jẹ́ kó mọ̀ pa wọn pọ̀ let her love you for you okay tó bá mọ̀ pé o ṣe fàájì that is your problem tó bá fún ẹ ní dementia wo fàájì màmá lọ ẹ ní bẹ́ẹ̀ pọmọ kan kó extension tó wà lára ẹ. tí mi ti bọ̀ nù nǹkan kí n tún máa kó sí i. sir we are done sir. okay. a ti supervise wọn tán àwọn gẹ̀ẹ́sì yẹn ti dá ti fi wọ́n sínú room. appropriate room lẹ fi wọ́n sí. yes sir. ẹ̀rẹ̀ jẹ́ kọ́ni láì gbọ́ nǹkan tó bá jẹ́ ọ̀nà abẹ́òsì ni. bẹ́ẹ̀ ni are you sure? yes sir. okay. in fact I àwọn brief meeting yẹn ti wà lọ́wọ́ mi. Oh, oh okay. so mo kàn ní láti explain some things for you nínú yeah kàn fún mi ní two minutes. Ah, okay. inú mi dùn torí mo hello dear. hello. Yeah, my wife. You want ń kọ́ àwa ń bẹ̀ o ẹ ìwọ mo ń dúró dè mo ti rẹ́dì. yẹ mi ò ní lè lọ lélẹ̀ ni o as planned. Ah. bó iní ní sátidé náà ó yẹ kó mọ̀ kó ṣó o plan láti wá gbé mi tẹ́lẹ̀ ni. oh no no no no kò rí back to back meeting ó dẹ̀ máa tóbi àbí wọ́n náà kí tó ṣe tán. ah wọ́n dé o ẹ̀yin náà ní ká má rìn ní òru mọ́ náà. Uh, no, I promise. The Bible are all about Okay. Mo ti gbọ́, mo ti gbọ́, mo ti gbọ́. Yeah, mo ti gbọ́. All right, bye. Love you, love you, bye. Okay, sir. Okay. Um, The brief. Hey, kí ni gbogbo eléyìí? Ah, ó ga o. Weekdays, a lè wá. Àtàbá wa náà, a lè sùn. Seven yìí ni a gbọ́dọ̀ kó mbẹ̀ wíkẹ́ndì tó yẹ ká tún wà mbẹ̀ nsìn ló tún ní mítìn yìí nsìn sókè gbélé mi ló ń sọ yẹn kò sí wàhálà máa gbélé irú èèyàn wo lọmọkùnrin gan-an proposal tí mo fún ẹ ńkọ́ ṣó ti go through ẹ. mo go through ẹ àbí ọ̀rọ̀ tán ti approve tán ti sanwó. <laughs> Almighty <laughs> honestly I am highly proud of you. ó ti sanwó. fóònù. nígbà tí good news ẹ dé mo pe fóònù ẹ ò gbé bọ̀ àmọ̀ sówó yìí gà mo tún pè nígbà tó máa gbé you just speaking gibberish mo pàlàyé ti ṣáyò. <laughs> mo ṣayọ mo ti ṣe fàájì you know ah, ah, beauty of life nìyẹn tó bá lówó jayé. congratulations. thank you. Yeah. congratulations. My ní contact credit account ẹ. Yeah. Oh, that's good. That's good. Yeah. Ẹ ìrẹ́ máa rán iṣẹ́ tá bá parí. Dave! What is wrong with you? Ṣé ìwà lórí mátà wà àti bèbè ni? Huh elda ẹ wò bákan náà ni o mo ti lọ sílé tẹni many times kò fún mi látẹnṣọn kò grant mi lọ́díẹ̀nsì mo tún wò bóyá kí n tiẹ̀ lọ síbẹ̀ once again ni bóyá o tiẹ̀ máa fún mi ní attention because ó ti sú mi mi ní parọ́ fún yín I am tired. ó sún ẹ oh serious brother wọ́n mọ̀ yín nẹ́ ó òfin kankan jọ mí rárá can you imagine dwelling in your past See a lot of pretty chick are out there tí wọ́n ń wá ọkọ tó fẹ́ fẹ́ look at you as handsome as you are o wa dwell in your past o fọmọ kí n wá fún ẹ ní ẹ̀dẹ̀. Eh? ẹ fún mi lọ́rọ̀ sọ Dave kí ló ń ṣẹlẹ̀ I should be the closest person to confide in so n go through emotional trauma èmi ò dẹ̀ mọ nǹkan eh, eh, so o tẹ ẹ girlfriend. Oh, ah, look at you kò kò lè pè é sí because you understand life yẹn eh? in fact o better ẹ. Eh? ó better no. lọ́nà o. wọ́n ti jẹ́ pé just one just one. ẹ eh, ṣé kò wá da kékeré. ok tó bá wọn tó kù lẹ́yìn tó fẹ́ kán waste. Eh? iye òun tẹ wàá kàn mí o containers ti dé o gba bill of lading ní front office clear everything mi ò fẹ́ gbọ́ nǹkan kan o wọ́n ló mọ wàhálà tó kó bára. ẹ ó dà ṣe ń gbọ́ nǹkan tó ń sọ. mò ń sọ nǹkan tó ń dùn mí lọ́kàn. I have spoken concerning this mi ò fẹ́ bẹ́ẹ̀ gbọ́ lọ mójú tó ṣẹ́. má wọrí ah, ah. we'll talk about it later. o fàárọ̀ ayé ẹ̀gbọ́n ọ̀rọ̀ obìnrin sọ́kàn eh. onírànù nọ́mbà ẹ̀ ṣì wà social media. ẹ ti pa kí ni mo fẹ́ ṣe báyìí honestly I don't know kí ló tó mọ ìṣe báyìí fún mi kí ló tó kó àyà mi sókè báyìí náà ẹ ń bọ́ mo mọ̀ tí mo fẹ́ wá sí. ẹ ẹ mo understand as a mother ah. bó ṣe yẹ kó ṣe náà ló ń ṣe yìí bóyá gọ́gán sọ fún mi pé kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ sí i ó máa wá òkè. nǹkan kò tẹ̀lé ṣọmọ mi àmọ́ kí n tiẹ̀ mọ̀ pé ibi kan báyìí ni mo máa wá sí mi mọ ibi tó wà yẹn ni ó fi mí lọ́kàn balẹ̀. so kí ni jay wá fi ìsẹ́kọ̀ tó ṣẹlẹ̀ yìí. kò sí kò sí ilẹ̀ ní àwọ̀ in fact lẹ́yìn ìgbà tí gbogbo ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ gan-an ṣe ní nice time ọdún kò rí lè sọkàn mi ń bẹ̀ torí ọ̀dọ̀ ọmọ mi lọkàn mi wà but òun ṣáà try láti ṣe nǹkan tó máa ṣe mo mọ̀ pé kò lè enjoy ẹ̀. naturally kò ń dùn mọ́wọ́ tẹ́lẹ̀. <laughs> ìwọ náà mọ̀ kádàrá mi. kádàrá mi ni destiny can never be changed. ó ti wá try àwọn ọ̀rẹ́. ọ̀rẹ́. wàhálà tó ẹ pọ̀ ṣùgbọ́n pé naturally you worry too much. ọ̀rẹ́ ọmọ mi ò tiẹ̀ lọ́rẹ̀ẹ́ èmi náà ni ọ̀rẹ́ ọjọ́ olórí pẹ̀lú ọ̀rẹ́ rí èmi náà best friend ẹ̀ kó tún jẹ́ kí n wà worried nìkan tí mi mọ bí ti fẹ́ wà sí báyìí. Sherry, won't she pay me can worried? Ah. But maybe because I'm always a positive person, you know. Èmi ò kì believe pé nǹkan burúkú máa ṣẹlẹ̀. Torí pé instinct mi ò sọ fún mi pé nǹkan burúkú ṣẹlẹ̀ sọ́mọ yẹn. Nǹkan burúkú tẹ̀lé ṣẹlẹ̀ sọ́mọ mi. Èmi àtọ́lọ́hún ò jọ sọ. Àjọ sórí ẹ̀. Àwọn ọmọ wa yẹn wọ́n mọ̀ jù wá lọ. Ẹ eh, nǹkan tó tiẹ̀ ṣẹlẹ̀ ni ẹ̀yin náà ẹ̀ lè sọ pé ẹ̀ mọ gbogbo nǹkan burúkú tó ń ṣẹlẹ̀ ní wa ń sìn. Láwọn ọmọ kéékèèké tí wọ́n ṣì ń wọ̀ bí arò púpọ̀ ọmọ kékeré. Nǹkan tó wà nínú ọpọlọ orí tó bá ṣẹlẹ̀ tán lẹ́ máa ma pé ẹ́ ọmọ yìí ṣe nǹkan tó tó yìí ẹ́ wọ́n á máa wá owó owó tó yẹ pé àwọn òbí wọn ò ní irú ẹ̀ lọ́mọ máa wá wọ́n tó bọ̀gìnì táwọn òbí wọn ò lò làwọn fẹ́ lò ṣé wọn understand so kò sí mm. ọ̀nà tó ń gbà láti máa ṣe gbóná sẹ́ǹsì ọlọ́mọ ìka rin àrìn fẹsẹ̀ sí tẹ́ bó mọ̀ bó mọ̀ tó lè wà báyìí rí mi bọ̀ ọkàn mi tiẹ̀ ń sọ fún mi kó save i don't know ẹ mọ̀ ẹ mọ̀ pé instinct mi ò wà negative. ó tiẹ̀ máa save ní lágbára ọlọ́run mm. mi ní fojú sunkún ọmọ. ah I want wa lọ́dẹ o. babe. ó yà wọlé balẹ̀. how are you. Uh -uh. good to see you. báwo ni. Joko. how are you. Uh-uh. Mm-hmm. kí ló ṣe é. kò sí. are you sure you are fine. I'm okay. Oh, everything ń pa ẹ́ ó Mumbo yé mi mò ń bọ̀ jẹ́ kitchen i'm coming baby sit that i'm coming. okay. hope you are good. i'm fine sir. feel at home yeah. thank you sir. Mm. Uh, whoa. Babe, are you okay? Yes, I'm fine. Make yourself comfortable. I'm coming. All right, darling. Take your time. All right. Yeah, you're well seated. Mm -hmm. Thank you very much, What's sir. What's that your name again? I'm Janet by oh, name, Janet. sir. jẹ́ kó rẹ̀ sọ kalẹ̀ kó wa entertain all right sir thank you very much sir. okay. sorry and kí the other room yẹn kọ́. ọmọ láti wà àbí tó wà kí ló fẹ́ fi ṣe. mo ní láti change aṣọ tí mo because òun nìkan ni mo mú wá ó dẹ̀ máa dọ̀tí torí ọ̀la mo dẹ̀ mo fẹ́ dáná kitchen. are you telling me you are sleeping there. Eh? I'm supposed to be I don't understand. time is Oh, lọ. Uh-uh. ṣùgbọ́n gbàgbé tradition this is almost seven o'clock ṣó ò ní jẹun ni. ẹ mo lè jẹun ohun à ń bí òsì mi máa jẹun of course bọ́ mo kàn kó yẹ kó mọ̀ pé this is to seven this is about twenty minutes to seven kí ló fẹ́ try àti ṣe. mo ní kí n dáná fẹ́ kó tó di pa sùn. seven máa ti kọjá ah, ah. for you to do that ah, ó dẹ̀ mọ̀ pé traditionally o lè di seven o'clock mi báyìí. no wait i don't understand. my love ẹ má bínú i think i will take my leave No, no no no no babe wait ah baby kí ló tó ń now me you understand what is happening. why are you trying to put me in a spot ah, ah. traditionally you must lè sun bíbá yìí o ò sun bíbá yìí rí yẹ o máa ń wá and you know by se it's almost seven Me, I'm ń gbà kóbìnrin dúró sí bíbá yìí seven o'clock Oh mọ you know i really care about you. so that no, no, no no it's okay babe it's nice meeting you sir. nice meeting you too. yes sir ẹ ṣé sir. kí ni tẹ̀ máa fi ti yín kó balẹ̀ wá kí náà ń dá yàtọ̀ wá lọ wo nǹkan tó kó sínú kíchìn tán láwọn ń dáná kí ẹ má lọ bàjẹ́ àfojúsọ afárasọ seven o'clock lè ló bá ń báyìí. lóore gba àwọn òdòdó ẹni sọ ó ti gba kéèyàn ó bomi sí i. Ah. Ah rọra ẹ ti ń lọ ni. mo ṣe dé ni. ègò eh, eh, tí tó já ẹ̀yin náà bùkú kò yẹ ká ìfìrọ̀lẹ́ wá ibẹ̀ tí wá láti bí aago méje àárọ̀ àbá aago mẹ́jọ ẹnu tẹ́lú ìrọ̀lẹ́ ẹ wá ń bọ̀ ẹ̀ ń bọ̀ ẹ̀ ń bọ̀ lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́bí pé ẹ fẹ́ wá wọ́ọ̀sì bí láì sáàdìẹ aago aago méje ló ti fẹ́ lù yìí ẹ jà wọn àdìtú ọbẹ̀ sí bọ́ta kí wọ́n máa dún tí a lọ́rùn àdìtú àdìtú wọn ti gbọ́nu lébà ogun ọ̀fẹ́ bàbá gbọ̀n wọn jáde àwọn olùsọ bàjẹ́ tó ọ̀gá jẹ́ ẹ jẹ́ wá bá yín ti géètì o torí ẹ̀ ń bínú lọ lódì lódì ẹ ṣeun. àdìtú ni o àdìtú ó kọjá òye mi ó kọjá òye mi ó kọjá òye mi àdìtú. ìdí oúnjẹ ìlò ìwà táìmù ti lọ. mọ́mọ́ ayé ó mọ̀ ọ́ ṣé kíá kí n wá lọ drop ẹ̀ náà. mo ṣàjẹun tán then mo láti change aṣọ mi gan kí n tó lọ. ó lè ru ẹ lọ bó ṣe wà yín náà onídàá ti ṣẹ̀bí lè lò lọ. Ah. in my pj. Eh, no no no not like that. àbúyá ah, kó kú dàgbà ẹ̀rù síta gbà. no kò rí bẹ́ẹ̀ omo oh, traditionally i have to do my prayer by seven and i have to be here alone. Eh? kó tó jẹun tán kó tó tún lọ fẹ́ change time máa lọ ó dáa jẹun jẹun yìí kíákíá. ṣé bẹ́ẹ̀ ni ni friday mm-hmm. and i'm always here every weekend mm-hmm. so kí ló ti mi kúkú sùn ọ̀la ni saturday sunday má dẹ̀ máa lọ láàárọ̀ monday. kò change the fact pé friday lè ní kò ń ṣe saturday you know monday to friday traditionally i do my prayers and that's i have to be alone. ó yé mi mo mọ̀. okay. so tá a bá fẹ́ ra tọ́nà monday to friday máa kó jáde tó bá di weekend máa kó padà wọlé. another face entirely. hey! you go to be here forever. ṣùgbọ́n gẹ̀ ilé ilé ẹ̀ you live here forever but the Friday remain pé mo kì í máa láti prayer between Monday and Friday. Ah. ok mo ti bọ jẹ́ kí n jó oúnjẹ mi tán kí n change aṣọ. twenty five million naira kó fún ẹ kó fi stock shop. ẹ mójútó ọjà ẹ mi ò sá lọ gbọ́kàn lórí bá ń tètè. ó ṣe. ṣáà ṣètò níṣe jọ lọ mi ò lọ́bi kankan bí ti máa sùn mo èmi náà ló di later six fún ṣe kí àkọ́. ọ̀rọ̀ ló sọ́lẹ̀ yìí ọ̀rọ̀ ló sọ́lẹ̀ you have to go back home. I can imagine me in your mom's shoes. I will be so worried. Relationship 22 years don't ń sọ̀rọ̀ ọ̀gbà You walk on, mọ́mí ẹ̀ kan hmm? you have to go back home. àwọn àtẹnu máa ń jà wọ́n máa ń parí ẹ̀ you need to erase that hatred so you can have a healthy thought towards your mom. As for your boyfriend, we are human. You get yourself prepared for disappointment. So when it happens, you are not shocked. Hmm? You have to go back home. Promise me you will go back home. Hmm? okay sir it's all right um ẹ ṣé gan really appreciate you nǹkan tẹ́ me so. I'm mo ti gbé máa but no, náà náà mo fẹ́ rest díẹ̀ tó really, Mama. lé no no no that's cool i'm not pushing you out Only lè dúró just go back home. okay sir. Hmm? jẹ nǹkan tó wẹ̀ mu nǹkan to wẹ̀ ọ́ bí o all right thank you sir. all right then go enjoy stay. ṣì ń gbóná náà. kò lè tó bẹ́ẹ̀ dà I'll be okay seriously. Emi, ò like idea self medication hmm. ó ṣe já pé doctor ẹ̀ka lọ rí. mo ti pè fún ẹ wá switch off bóyá wà one emergency I don't know. ok ẹ má rí jẹ́ ń lọ mú ṣẹ̀tẹ̀ kan ká má lọ sọ́sọ́. no no kò lè tó bẹ́ẹ̀ I'm okay now at least we're here seriously. so kí ni wíwá bí mi ní ṣe pẹ̀lú malaria tó ń. tí bá ti gbórí ilẹ̀ láyà bí okay ìyẹn mà ní kí malaria <laughs> eh, lọ ẹ jẹ́ já lásán <laughs> ó yá já lọ. <laughs> orí para ti yá sí. mo ti gbọ́ tó bá sọ bẹ́ẹ̀. òkè náà ní sá. òkè ní solution wa. òkè ní solution wa. yá màá darling Mommy. i'm sorry jọ̀ọ́ má bínú sí ṣe ló wá dà pé mi mọ nǹkan tí mò ń ṣe torí tí mo bá mọ nǹkan tí mò ń ṣe ni kò yẹ kó wá jẹ́ pé ọ̀rọ̀ ọkùnrin ló máa dá wàhálà lẹ̀ sáàrin mi àti ẹ̀ jọ̀ọ́ mi má bínú sí mi ṣùgbọ́n mo bẹ bẹ́lẹ́dà ẹ̀ jọ̀ọ́ má bínú sí mi. Mommy, I'm so sorry too èmi ni mo overreact. no no no ọkọ mi má blame ara ẹ it's all my fault and you see at this junction I think I have to tell you a story I've been hiding from you. yes darling. yondo ẹ bá mi fi afa tọ sí kẹ wa fi ọ̀pá yin kẹ fi Eh eh. rú. lùkà gbá. mo ní màá yìí. Nyo ra je ta we sanwe. Eh? Eh, we mi ado de Mi ado da mi oko. Mi ado do ba tèmi je se. Ẹ kò lórí roto. Ẹ kò me. Ah, èmi wa risi. Èmi ò ń jẹ gbèsè o. Ravelis. Ìjẹta tí mo wá bí tí mo mú paraga. Ṣé bẹ́ẹ̀ lẹ sọ pé kí n mú tí mo fẹ́ mu? mo rẹkọmẹ́ǹdì ẹ̀ fún ẹ lásán ni pé àgbo yẹn. aláì aláìda ni ìgbà tẹ́ mọ̀ pé kò sówó lọ́wọ́ yín kí ló tẹ́ ní kí n ra kí n ra paraga ọ̀fẹ́. Ah, kò sí wàhálà má bínú. waris dúró ná mr felix or felix ló jẹ ṣé bẹ́ẹ̀ lẹ́nu kó wà báyìí Kọ́lá is a buyer nígbà tí wọn gbà ní sọ kílẹ̀ ní kó gbàgbọ́ fún sọ wọn máa fẹnu wọn máa fẹnu fún màálù ni. Ìkọ́lá lẹ́gbẹ̀ẹ́ kọ̀máǹdì ni ó dẹ̀ ń kórè yín òpè tá a bá ti mọ̀rọ̀ dá sí ẹ̀ẹ́dẹ̀gbẹ́nu orí burúkú dání. irọ́ simple arithmetic lele. yìí yes it's very appropriate. ẹ ẹ jọ ṣe rí ẹlẹ́yà àti gbogbo ń ṣe yìí ní láìkí. à kí ló fa insult fún customer. àbí wèrè ni kò fẹ́ da àbí kò fẹ́ customer ni. Ah. ṣé wọ́n ń dì yín ṣá. wàrí. ẹ business ẹ̀ ń joint business ni èmi àti àwọn mi la da bísínẹ́sì pọ̀ gbogbo nǹkan tá a wá dà pọ̀ yìí ẹ jọ̀ọ́ mo bẹ̀ ẹ́ lórúkọ ọlọ́run ẹ má ẹ má ẹ má jẹ gbarun fún wa o because ó ní iye tó yẹ kó máa wọlé fún wa every blessed day but ẹ jẹ́ kówó pé báyìí ṣe rí i pé life wọn ti wà jeopardize. ẹ̀yin lẹ fa problem lọ́nà wo. torí gbà tẹ́ ẹ ti tó ọtí sórí pósí báyìí ẹ ṣáná sí i káníyà ti ṣáná tó ṣe ṣáná wọlé gbangba irú ọjà ìsìn àlẹ́ ló ẹ̀kẹ́ bàtà ẹgbẹ́ pósí sórí fíríjì ẹgbẹ́ kì í ṣe ẹ̀yìn pákéjì lè dàdé tẹ́ bá jèrè lórí ẹ̀ lórí fíríjì ìfẹ́ la fi ń bá yín mú. ẹ jọ ẹ má lòfẹ́ oṣù kan mọ́ ẹ má fìfẹ́ wá mi bíbọ́ tẹ bá ti mọ̀ pé ẹ lówó ẹ bá wà bí. ẹ ṣe lè dámú ni ṣé ó lè dámú. ọgbẹ́ ṣètò olórí ìdúró ẹ jẹ́ bàbá ìṣẹ́jú olórí ìdúró ẹ jẹ́ àgbèrè má torí má pọ̀ ìtẹ̀ ló bá yìí. kí ló ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀ sẹ́. kí sọ́jà gbé sára ni. kí ni reason. ta ló ta ló rọ fáńgbẹ báyìí. mo mo sùn mi ni ọ̀tọ́rẹ́ mi. sọ́ọ̀rẹ́ ló wà rọ fáńgbẹ lápá wa. ẹ jọ̀ọ́ sà kí ni ó ṣẹlẹ̀ gangan. ọmọ lóhun àtọ̀rẹ́ òun làwọn jọ jáde ẹ dẹ̀ sọmọ di sí àbábà ẹ̀ ń kí ló dé ẹ sọ́ọ̀dì sẹ̀mọ́ni. sọmọ yín ni ẹ jọ̀ọ́ má dá sí ẹ family business wa ẹ̀yin ìyàwó yín kàn tún ẹ̀rí lè tọ̀dọ̀ yín tó place ẹ má bá mi báyọ̀ ọmọ yẹn jẹ́ bọ́n ṣe báyé yín jẹ́ ṣé ti yẹ. ẹjọ ẹjọ ok ìbáyé jẹ lójọ lójú yín. ìbáyé jẹ ni. she's my wife o. ok ayé lẹwà yìí. and i love her. ẹ mọ̀ tó bá sọ pé mọ́tò wa kò ní code. Hmm. èyí tó bá ní code wọ́n lè fi track ẹ̀ bẹ́ẹ̀ wá ẹ̀ ṣe track ẹ̀ kàn wá ní ayé ẹ̀rìn kiri kò kàn mí. now n bò ti ń bọ̀. ayé ò mi lè jọ ń bọ̀ ní gbogbo ẹsẹ̀ lódò ọ̀tí báyìí apá ìnọ̀rọ̀ fáńdọ̀ yìí. kí wàá ní kókó mi. go inside now and go and stood up ah god bless you We we we we'll get the hell out of here just kí ló ṣẹlẹ̀. Eh, lórí fi ọmọ gbẹ̀yìn ewa hey, pọ́n wídùkà kún ọ̀lẹ̀ dùkà sùdà jẹ́kẹ́ sùdà òun ló fi ó jáde tí ó wọ̀ ní. ẹ wo ẹ wo ọlọ́mọ ẹ̀kẹ́ ẹ̀ṣẹ̀ wọ. mami nǹkan kan ṣẹlẹ̀ nígbà tí ẹ̀sìn lé o. nǹkan kan ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. ẹ wo ẹ máa ní láti máa bọkọ yín sọ̀rọ̀ o ẹ máa bókun yín sọ̀rọ̀ o. Hmm. kí ló ṣẹlẹ̀. Hmm. ẹ wo kò gba ẹnu mi lóòótọ́ o àmọ́ ikú tí mo bá ọkọ yín tó ń ṣe kò ń ṣe nǹkan tó bójú mu rárá ikú ìdọ̀tí ni o ikú ìdọ̀tí gbáà ni ṣé ni mo bá ọkọ yín àti ìyá òǹdò tójó tójó tójó mo dẹ̀ ṣe rí wọn yẹn ó dá mi lójú pé nǹkan wà láàrin àwọn méjì ọjọ́ ń ṣe wọléwọ̀de ìgbà tó wá rí mi ọwọ́ ń ṣe bí ẹni pé kò sí nǹkan kan láàrin wọn wọ́n fẹ́ máa pretend wọ́n fẹ́ máa ṣe kíni mo dẹ̀ mọ̀ ó dá mi lójú pé àwọn méjèèjì kankan wà láàrin wọn ìyóǹdò mm. onípàràgà <laughs> ìyàwó rẹ Felix ah, ah. Felix Múráyọ̀ hmm. mm. ni ayé láyé ẹ hmm. kí ni mo sọ ní ayé láyé ẹ tó bá pè mí jókòó tó bá bá mi sọ̀rọ̀ gọ́tà dọ̀tí nǹkan tí màá fojú ẹ rí lọ́jọ́ yẹn ò ní gbàgbé ẹ níwàá túlétúlé yìí kí ló kàn ẹ́ ṣé ìwọ ló lọ́kọ ni ṣe bọ́kọ tèmi ni ò bá rí lórí obìnrin báyìí kó máa bára wọn sùn kò kàn ẹ́ ṣọ́kọ ẹni ṣe bọ́kọ mi ni ó tiẹ̀ dá pé kò sí Felix ńlé tá a pé Felix wà ń bí bí wàá ṣe máa sọ ìsọkúsọ tó ń sọ lẹ́nu tó fẹ́ tú mi nílé ṣó fẹ́ lé mi nílé ọkọ ni ìwé ẹlẹ́jọ́ wẹ́wẹ́ yìí bí kókó dìde kó kúrò níbi ẹlẹ́jọ́ wẹ́wẹ́ ó fẹ́ tú mi nílé. gbà mí. olúwa o wá kí ni. alright alright. àwọn yóò da ọsùn báyìí ah, àdúmọ̀ ọsùn báyìí mo wá dédé rí ẹ wá wá sórí mo á tọ̀ ní ẹ báyìí ṣé àbíkílẹ̀ orí ẹ dàrú ni ọmọ nǹkan tó sọ lẹ́nu. ẹjọ́ ẹjọ́ kí ò clear ẹ ká ẹ jẹ́ ká understand dàda kí ló ṣẹlẹ̀ gangan. very good. okay mo láìdá síbà orun gbé mi lọ mo kàn dé pé ẹni ẹ dé ó yẹ kó dé gbọ́ bóyá ibi ẹ ọ fi gbàyà gbà mí lórí bóyá ah, irú ẹrù náà gbélé mi lórí mm. so mo try láti tán báyìí mo kàn rí pé òní wọn kọkọ tún ró mi pàpà ṣàkóso kó tó ọjọ ọjà eh, ẹ. ìwọ àti owó ṣerú jàre kí ló ń jẹ méṣe bẹ lẹ́yìn èdè oṣuwó ni ẹ kí ló ń jẹ méṣe bẹ. Ah. ní sùúrù jàre má bẹ jà má bẹ jà gbogbo ìfọsọ mi mi láìpẹ́ o. olúwa ṣe é ní sùúrù jàre ìyàwó mi ọ̀rẹ́ ní sùúrù jàre ọ̀rẹ́ ní sùúrù ní sùúrù ó fẹ́ rèpù ẹ attempted rape. ẹni sùúrù ẹni sùúrù sórí tabajọ fojú inú wo kínní ṣé ó ṣeé ṣe kọ́mọ yìí fẹ́ ṣebí àbí alva. ṣebí wọn ló sọ fún mi pé Felix àti ìyá Ondo wọn fẹ́ra wọn. ẹ sọ bẹ́ẹ̀ ó sọ bẹ́ẹ̀ ó sọ bẹ́ẹ̀ ó sọ bẹ́ẹ̀ ìwọ ah, ah. ìwọ fẹ́ lé mi kúrò ní ọkọ. ẹgọ ẹgọ ẹgọ òbẹbí òbẹbí ẹ jẹ́ ká eh, padà sórí first hmm. line yẹn wọ́n ní ìwọ àti Felix ní ọ̀rẹ́ mi wọ́n lè ń ṣe. kéje sẹ kéje bẹẹ kéje bẹẹ èmi àti ẹ dáka zẹ lájẹ dókítà bò tán ṣé wìá fi wé gbà mí gbà mí gbà mí mo ti rí ọkọ yìí wé gbà mí bẹ̀rẹ̀ sá àtúbọ̀ lọ́lọ́. ìsókè ìsókè ìsókè ìsókè ìsókè ọ̀rá yìí ẹ̀ ìyàwó mi ń pa ń gbé because anything ẹ̀kú tó bá ti fẹ́ jáde ládùúgbò ẹ̀ inú mi ò kì í dùn ó wá mọ́ òun ṣọmọ ó ń ṣọmọ bó ṣe wà yìí ó dẹ̀ ní láti kó ònúlé ni nǹkan tá a máa ṣe nìyẹn. òpó ọmọ mi fi èmi àtọwọn ẹnà ìsàn búkú ẹnà. ọmọ yìí gbọ́dọ̀ jáde kó ònúlé ni. bẹ́ẹ̀ni wọn wọ kọjọdọ wa bẹ́ẹ̀ni wa yìí mm. à á tùmọ̀ nìyẹn à ń náyé lára à ń ní wọn èyí nìyẹn yìí èkó lọ́ba yàn tó lẹ́yà tó yìí. ẹjọ ẹjọ ẹjọ ẹ nísùn náà ìyàwó mi ni pé ká ní nílùú àwọn ká ní nǹkan tó ṣẹlẹ̀ ayé lára mm. kò jí lẹ́gbẹ̀ẹ́ kò eh, jí mọ́tò. wọ́n èmi eh, yìí ọkọ̀ ayé lára búkú kan lọ búkú bẹ́ẹ̀ wù. ẹjọ third party third party ẹjọ ṣe ẹni tí mò ń wò lélẹ̀ ṣe rí ọlọ́run má jẹ́ kí ayé kó sọ wá lẹ́nu ọmọ yóò kì í ṣe ọmọ mi ìyàwó mi ni mhm. tí wọn bá dẹ̀ fẹ́ràn ìyàwó máa fẹ́ràn ọmọ ẹ̀ tá a bá ní ká lé sí wèrè làwọn ará àdúgbò wọn lè bí atọ́ yẹn kò kì í ṣe ọmọ wọn hmm. wọn ṣe lé síta mo mọ̀ pé n tó ṣe èdè ni so spiritually a máa tẹ̀sí bọ́ ẹ̀mí bá dé pé ká fi í lẹ̀ kó bá tíra ló dá wọn. dókítà yé láláhùn dókítà àkúrò yé láláhùn. kí n tiẹ̀ wọ́n náà bèèrè kọ́ bẹ́ẹ̀ pé wọ́n ní ẹlọ́mọ ayé lálá lọ́hùn. ó yà ìta kí ló ṣẹlẹ̀. ìta ìta bọ́ọ̀dẹ ibi mẹ́ta lè ní mi ìta ìta àbí kó máa lọ owó sọ dúkà ìmọ̀ burúkú tọ́mọdé bó ṣe ń dalérú dalérú ṣe ń dalérú gbogbo. má dọ́jú ní tẹrú o má dọ́jú ní tẹrú o bí ẹ mọ́ mọ́ pẹ́rọ́ ló ń pa tó bá ti gbọ́ ariwo níjọ́ mi ẹ máa wọ bí mọ́ sọ̀rọ̀ wèé ló ń bí mi kí ni ṣé bó ṣe bó ṣe bó ṣe rí òṣù ló ń bí mi nígbà tó parọ́ sọ́dọ̀ arúgbó ẹnu ariwo yẹn kí ló wá ṣe bí gan. wọn ò dárúkọ bọ́tà yẹn máa gbọ́ ògbà báyìí náà. go please go go thank you. bí mo ṣe lóyún nìyẹn o mo wà pẹ̀lú bọ́bọ̀ yìí but he was only able to put up with me for two weeks after two weeks bye níṣẹ́ ló bring up another story òun gba kọ̀ọ̀kan ó pọ̀ òun bó ṣàṣe lọ bí orí tán sangi nìyẹn I was left with no other option than to get back to my parents unfortunately ìgbà tí màá padà sọ́dọ̀ àwọn òbí mi mo jẹ̀rí jẹ̀rí ó tóró dáadáa ẹ ọmọ yìí rọpa kò yẹn máa fi le o get ọmọ yìí rè ẹ máa fi le murayo kọ rè báwo ni taste yẹ. ọwọ pẹrẹ murayo mo fi murayo ah. rè ah. ọmọ Felix. Ah. ilé o ó kún o. ó ti kú ó ti kú. ṣé kò rí wa ni àbí kò lẹ́nu okun okun ní kí n fi dùn lẹ. lẹku ok lẹ okun. ọmọ yẹn yóò ọmọ yẹn yóò fi bẹ́ẹ̀ lẹku. ayé àwọn yóò bàjẹ́ pẹ̀lú ojú ìfọ̀tán sọ. kò má sọ bẹ́ẹ̀ ó mọ̀ pátí gbọ́ ti bàbẹ́ kò yí sí ìyá náà ti wà lọ́hùn. ẹ jọ mọ́mí mi àti dáàdì mi ni mò ń béèrè. ikú ti wà weakness your father yes wọ́n ti wà die yeah your father is die. ẹ wàá rìsì jẹ́ mọ̀ gbé sílẹ̀ tí jẹ́ òye wo ẹ ó dé bá olúgbọ́n olúgbọ́n mo rọra mm. ó dé bá àrẹ̀sà àrẹ̀sà mo mọ́ra ni mm. bọ́rọ̀ balẹ̀ ti di báyìí kó lùwẹ̀ làtán ni mm. sórí ìyá ẹ ló pa bàbá ẹ ìgbà tó dé pa bàbá ẹ tán tí bàbá ẹ fòṣàn lẹ̀ tó kú tán wọ́n ti ṣàyà ẹ mẹ́wọ̀n kò jù bá a lọ mo wíire àbí ń wíire. ó wíire. èwo ni hun wèrè tẹ́yìn sọ. òkú ni àbí amọ́ ni. ká ní òní òkú. ṣe é ní òun ọ̀rọ̀ tẹ́sí yẹn omi ti dákú omi ìdákú ló máa dé yìí ẹbí dé. omi dà ó lè kú mi lọ́dọ̀ ajẹ́ fún. mo realize wípé àwọn náà fèsì ìjọkùn lọ́wọ́lọ́wọ́ wọn láwọn àtọkọ wọn jà mistakenly àwọn náà pa ọkọ wọn so mọ́mí mi lọ sẹ́wọ̀n ẹ̀wọ̀n lọ́wà kò pẹ́ kò jìnnà rárá mọ́mí mi náà ti kú sẹ́wọ̀n láti ìgbà yẹn ni mo ti ń dágbé ni mo ti ń dáfà tí mo ṣe dá tọ́ oyún nìyẹn o. ó ti sú mi ó ti sú mi kán ni mo ti mọ̀ ni màá ti ṣẹ́ oyún yìí tó bẹ́ẹ̀ pé mo ti ṣe ń sìn ṣe bí màá ti máa bá tèmi lọ mi ò ní máa experience nǹkan tí mi ò experience ó ti sú mi. Múráyọ̀ má sun ẹkún sórí àròkàn àròkàn ló ń fa ẹkún àsùndákẹ́ ẹkún àsùndákẹ́ ó lè fa àìsàn àìsàn ó lè fa ikú àìtọ́jọ́ sórí ọ̀rẹ́ mi ọlọ́run tó ṣe síbẹ̀ ó ti ní plan fún mi ọlọ́run yẹn náà ló máa wá ṣe nǹkan tó máa máa jẹ tọmọ bá dẹ̀ tún dé náà ọlọ́run ló máa ṣe nǹkan tọmọ máa jẹ sórí ti ikú ìyá àti bàbá àkọsílẹ̀ ti dúró ni sóòrè mi jọ má fẹ́ kú ṣe rẹ̀ léṣe. ó ṣe àyàn máa kì í. bí mo ṣe bímọ nìyẹn ọmọ tí mo bí lọ́jọ́ náà lọ it's you my darling my beautiful Abike Tẹniọlá ọkọ mi tí mo ṣe bẹ̀rẹ̀ sí ń dàtọ̀ ẹ nìyẹn I raised you single-handedly without nobody's help. I went through a lot. Kò sára, kò sọ́rẹ́, mi ò rí ẹbí kankan. Tí mo fi tó etí títí tó fi dàgbà báyìí, mo ò rí ẹni kankan tó lè ràn mí lọ́wọ́. Ìdí nìyẹn tí mo fi wòye pé mo ní láti wà lọ́ndà ọkùnrin kan tó jẹ́ pé a bá mi kún mi lọ́wọ́ láti raise ẹ̀ ṣé pé wọn náà lè máa rí bíi father figure wọn náà mọ nǹkan tí society máa ń pè àwọn single mothers ní pé èèyàn kò kọ ohun èèyàn kí èèyàn wà lé ọkọ ni pé èèyàn jẹ́ oníṣìnà ìyẹn jẹ́ oníranú àmọ́ kò jẹ́ bẹ́ẹ̀ kádàrá ni mo dẹ̀ ti gbà pé it's my destiny but I never stopped I, I, I, I continually try my best. to be responsible for you. So this is what I've been going through. You've been through a lot. Yes, I am. A whole lot. I'm promising you now that I'll be here for you. Thank you. I'll be there for you. She'll come in. Yes, I know. You are my strength. The energy I need. Yes, I'm always proud of you. Don't look for, you know what I mean? Don't look for, don't look for them. Don't, don't give them your heart. Please, I'm here for you. Sure, come. bá náà àlè lọ́bì kankan mọ́. not for me and you your daily stay intact seriously má bínú ṣe ti pa and I have a fantastic surprise for you. ṣówó ni. ó ti jọ̀wọ́ lọ. Oh, ṣé ká kọ lọ sókè náà. òkè yìí náà ni. ẹ eh, òkè náà ni gbogbo ẹ ti bẹ̀rẹ̀ omi parí onígbẹ̀yẹ ń gbogbo. Ah, ó ga o ṣáà tún máa bọ́ gbogbo eléyìí. a máa bọ̀ ọ́ lé mi bẹ́ẹ̀ díẹ̀ tó o máa láti wọ dinner dinner store tó èmi náà máa check sí nǹkan mi òkè ni òkè ni ká tètè lọ́nà ju owó yẹn náà ni kókó ṣá o. kókó pa mi o gbé mi pọ̀ lẹ́ẹ̀kan ò bá tètè pa mí o gbé mi pọ̀ lẹ́ẹ̀kan òkè náà ni. sí ẹni máa ní mo fẹ́fẹ́ ó ṣe mọ̀ wá gbàkàrà wá gbàdúndùn òun lọmọdé fi ń mojú èèyàn. ojú mọ sí ẹ nìkan ni mo máa ń rí nílẹ̀ ojú tí ẹ òkè ló máa ń wà all the time ìdí nìyẹn tó yẹ jẹ́ pé èmi àti mọ sí ẹ lájọ máa ń roll ní gbogbo gbà yẹn. wait sango tó ń sọ ni pé o oh, ò like mọ́mì mi èmi ló like. no no no no no no no don't get me wrong nǹkan tí mò ń gbìyànjú àti sọ gangan ni pé mo like mọ́mì right bọ́ ìwọ lọkàn mi fẹ́ wọlé ní ti ọkàn mi hàn ṣé ìwọ náà ti wá rí ìyàtọ̀ tó wà ní méjèèjì báyẹn. Hmm? all the time tí mo bá rí ẹ ló máa ń wù mí jẹ bí apple. ìwọ náà wọ̀n sí tó bá pẹ́ lóòótọ́ ni mọ̀mí sẹ́ love me ṣé ó yẹ kí mọ̀mí sẹ́ travel kó máa sọ fún mi. nǹkan kan dẹ̀ wà tí mo fẹ́ sọ fún ẹ. tó bá lè fún mi láàyè láti penetrate mo mí pé tí o bá lè gbà mí láàyè láti penetrate sínú heart ẹ. I promise you, you will never regret it. Trust me. Mo máa gbé ẹdẹ àwọn àyè kan tí ogun gan máa rí pé rere lolúwa trust me. Yeah, because mo ní kinní kan lára tó dùn kan tó jẹ́ pé kò sọ́kùnrin kankan tó ní. Tí wọ́n fúnra rẹ̀ bá tọ́ o, ò ní fẹ́ fi sílẹ̀ trust me. Okay, fine, no problem. Mm. But first, just chill. Ṣé kí ni kan bẹ́ẹ̀ to ẹ̀sìkò tó máa jẹ àbí wẹ́n fẹ́ anything? Soft drink, wine? Trust me, nǹkan tó wù mí jẹ gangan ìwọ ni because òun mi jẹ bí apple and nǹkan tó mo wá fẹ́ jẹ gangan ó wà níwájú mi mò ń wo méjèèjì báyìí Go aláwọ̀ mi ni kí n yọ síta kí n My máa jẹ. nǹkan Eh, yeah but ara mi kì í máa ń especially to my bá and rí nǹkan tí mo like. Hmm? farabalẹ̀ jẹ́ kí n bẹ̀rẹ̀ pé ọmọ kan bẹ̀rẹ̀ for ẹnìkan tó to mú. okay fine. Morayo, ráyọ̀ bọ́sọ̀ mọ́ Morayo. mo ráyọ̀. ṣé ẹ ti ní house care tó ń jẹ́ ni. yes mọ́mí ṣe ìgbà ni in fact ó jẹ́ mọ́mí mi be. wow. Ah, Morayo, ráyọ̀ orí pọ́n jọra meet your committee tuntun ó lè mi ló fẹ́ fẹ́ Don't mi lòún láì tó wọn láì mọ́rin mi mọ́ bí mọ́rin mi náà fọ̀ dára wọn sùn lọ́rùn. mo ń ṣàlàyé fún nípa láti shut up. ọ̀rẹ́ dákúyé máa máa. àti ní kẹgàn mọ̀ pé a ti wá ṣe bàbàǹbà rẹ̀ àwa gbọ́wọ́ sókè á máa nà ẹ́ẹ̀ ní láyé mi wọn ọ̀bí pọ̀ rí máa pọ́pọ̀ ìyá alákùnjà ṣẹ́gun dá kó bá mi dánrọ́ ẹ̀ wò má ṣe ṣé gé mẹ́tàlá fún un. ṣòro ayé òkè ń kó sí ìlú má jẹ́ káyé sí ìlú ẹ ẹ Tinúkẹ́ má ṣe má ṣe má ṣe sámọ̀ fún ìwọ olùmẹ́tayé sọ lẹ́nu ìwọ olùmẹ́tayé sọ lẹ́nu jọ kí ló kún ẹ náà wà lẹ́yìn ṣáà èèyàn èèyàn ẹ mímọ̀ ni èèyàn mímọ̀ ẹni fẹ́ bá ṣe nǹkan ni èmi ni mo mọ̀ wọ́n rí èmi lọ́ fẹ́ gbéṣẹ́ fún èmi ni mo ní mi ò ṣe kí ni títí ẹ. down. I was just trying to help because they got to. Kí ló kí ló wá rí ẹ̀ mú ní. Ó bá tiẹ̀ sọ fún mi reason tó ṣe dé nígbà tó yẹ kó dé. Will that kill you? Ọlọ́run jẹ́ kí irú ẹ̀ ṣẹlẹ̀ sẹ́, ká lóun wà láyé tí irú ẹ̀ ṣẹlẹ̀ ṣé kò ní lọ́kọ̀ọ́ mi ó ti gbìyànjú tó. bó wọn ṣe máa ń fi ilé ọkọ ẹlẹ́nìyẹn tó máa ń bá àwọn ń bíbá àbí. àdúrà ẹ̀ ti gbà báyìí ok nǹkan tó mú ẹ tó fi bọ́lẹ̀ nínú mọ́tò ṣá òun bọ̀ òun á ga pábọ̀ òun bá wọn dáṣà kò pọ̀kẹ́ àbí kpk nígboro ìwọ ọmọ tó sọ pé kò pọ̀kẹ́ december báyìí ó sọ làárọ̀ wọn pa lọ́sàn-án ni. the same guy tó máa treated the same guy tí ò mọ worth the same guy tí ò mọ value ẹ for so long cheating with you will still not change anything. ó má ṣàṣìṣe mi ṣáà ni máa wẹ̀ kí iye ìbàjẹ́ lójú ẹ̀mí mi. tinúkẹ́ ìlú. okùn kí tinúkẹ́ tinúkẹ́ tinúkẹ́ tinúkẹ́ tinúkẹ́. at least i'm not too proud to say sorry unlike you. ṣé tí wàá tó bẹ́ẹ̀ yẹn ni. ṣó ti tó báwo àbí ṣó tó ti fẹ́ náà bó ṣe máa ṣe yẹn. I'm still a virgin. Mi ò tí mọ ọkùnrin rí láyé mi. Ẹ eh, sọ́ṣẹ̀ láyà. Àwọn ah, owó jọ́yì jọ́yì máa bọ̀ wá níbẹ̀ máa bọ̀ máa bọ̀ máa bọ̀. Sọ́dọ̀bà! Olúwa ni mọ́lẹ́mi àti ìgbẹ̀lá ni olúwọlágbára ẹ̀mí mi ata ni yóò fún mi ẹni tí ò gbá mi aláwọ̀ ọ̀tá mi àti abínú kù mí sí wọn láti jẹ wọn wọn kọsẹ̀ wọn sì ṣubú. lọ́la ìgbà mo ti ń dàgbà ní kékeré ọ̀tún sọ fún mi pé ẹ̀ tí mo bá wà fẹ́ virgin. kó bẹ́ẹ̀ kó bẹ́ẹ̀ kó bẹ́ẹ̀ kó bẹ́ẹ̀ gbé bọ́ọ̀dì yẹ làgbàlagbà tó sáfádì yẹ. guy wake up di. kọ́bí dábàá. Oh lọ́kọ́ fóònù ti ní sí ẹ lórí. lágbára ọlọ́run lágbára ẹlẹ́dàá mi báyìí ọmọ mi máa fi ẹnu ara rẹ̀ báyìí. ẹ jọ ọ̀rọ̀ rí báyẹn sàn kan. sọmọ ọgùn láìkiri ni mo máa gbọ́n yẹn fún ẹ máa láyẹn. ìwọ sí ta ni. The more I meet you, the more you appear, the more I know you, the more I want to love you. sórí bó ṣe wà yìí mo ti máa rí ẹ. gbọ́ sí kẹ́hìndé ìlú àgbàlá láàyè tó bá kọjú sẹ́nìkọ́ àdẹ̀wà kẹ́yìn sẹ́nìkejì.